وسينصر المتكبرين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 وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀dọ́ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba ìdí ṣe pé òun ló pa wá láṣẹ ìtàmà àdúgbò fún òun. Oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún ìmì àti ẹ̀yìn. Òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní Mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́mọdé tí ó ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀bẹ̀lọ́rọ̀ kọlọ́n tó pa wá ẹni tí a jẹ́ mùsùlùmí kọlọ́n kó ṣe wá ní ẹni àbìjá ńlá àwọn sábàbí Islam ọdún pẹ́ kọlọ́n ọba fi wá lọ́kàn balẹ̀ ní ọlọ́run kò sí fún ẹnì kọ̀ọ̀kan wa agbègbè wa ni tó bá ṣàlékún ìfọ̀kànbalẹ̀ síbẹ̀rẹ̀ gbogbo àwọn àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run bá kó bá fún ìfọ̀kànbalẹ̀ síbẹ̀rẹ̀ agbègbè àlàáfíà ọlọ́run bá tún ṣe àlékún àlàáfíà ọlọ́run kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn tí ó ní àlàáfíà ọ̀rọ̀kọ̀ máa fún wọn ní àlàáfíà. Gbogbo àwọn olúwa tó kú àti pẹ̀lú ọlọ́run tó kí kò olúwa kó máa rí fún tí ó ní dáàbò ní ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ àwọn ṣe ní ìtòsí yá fún ìlú ẹ̀rù ọ̀bẹ̀lọ́run fún ọ̀rọ̀ sọ̀rọ̀ ti àsìkò yìí ní ọlọ́run akóṣọ́dọ̀ fún àwọn àbáwọ̀sọ́ ẹ̀yìn náà sí ẹ máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fún ní àgbòyí ọ̀rọ̀ náà àti ní àfi ní ọlọ́dún kọ́rọ́ náà lè sọ wọn ní ọ̀pọ̀ ẹ̀sìn wa ti 84 ọlọ́wọ́ ọba ó sọ̀rọ̀ fún wa nípa ìkan nínú àwọn àdẹ́bí ọlọ́run torúkọ rẹ̀ jẹ́ ṣòhárì àlẹ́ ìṣọ́lá tó sọ́lá rẹ̀. Ó wá sọ ilé ẹ̀yìn ìyàmí ẹjọ́ sì fún àwọn. Màálàkó mi ìlànà. عليكم عذاب يوم محيط Èmi ó mọ̀ ń bẹ̀rù fún yí ìyà ọjọ́ kan, èyí tó jẹ́ wípé ọjọ́ náà kò sẹ́ni tí ìyà bẹ̀ ó sẹ̀lẹ̀ sí tí ò lè kárí. Ẹni yóò ka ní gbogbo àwọn ìyẹ̀wò ẹjọ́ náà ọ̀tẹ́lẹ̀ kan. níbi ìta المؤمنين وما أنا عليكم بحفيظ قالوا يا شعيب أفأنهاكم عن إن أريد إلا الإصلاح ما وما توفيقي إلا بالله عليه توكلت وإليه Ọlọ́ọ̀bá Abíọ́lá Ìjọ́ ó ń sàlàyé fún wa nínú ṣúra tó oòrùn, Quran 11, Aya 85. Ọlọ́ọ̀bá orí kan ti wà ọ̀rọ̀ àmẹ́bí tó jẹ́ ṣòra ìbò ọlọ́wọ́ bá ní ó ń pe àwọn èèyàn rẹ̀ ó ní wàyà káwọn àwọn Ọlọ́wọ́ bá ní ó ní ẹ̀yìn èèyàn mi, a ó fún àmìtìyàna, wà ní ìdáná bí ìkìsì ẹ̀rí pé ẹ̀ ń pé dáadáa àmìkìyàrá nǹkan tó jẹ́ sí ìtẹ̀lú mọ̀kan wọ́n ní ìdára àti gbogbo àwọn nǹkan tẹ́lú lóò tẹ́lú mọ̀kan ẹ̀rí wípé ẹ̀sìn dáadáa bìlìkìsì àwọn afọ́ àwọn sọkwa fún àgbé bá àtọ̀wọ́ àtẹ̀yẹ lórí pé ogun àwọn arúgbòlì jáde wọn a máa nítumọ̀ ní bá àyẹ̀ máa àlùmọ̀lá báṣà òun lómi nǹkan tó ń pè ní àlùmọ̀lá báṣà òun náà ní wípé tí nǹkan kọ́mọ́kù òní wọ́n pè ní àlùbọ̀là àbùsà ìyẹn náà ní wípé gbogbo bàtẹ́ bá fẹ́ máa wọn nǹkan tẹ́ fẹ́ máa wọn àlùmìkìyà wọ́n pè dà gbogbo bàtẹ́ bá fẹ́ máa wọn ọ gbọ́dọ̀ máa wà pẹ̀lú níwọ̀n yẹn tí ó rọ àlùkí déédéé ìdàkejì déédéé òun ni àlùjáwúrú àgbólógbò òun ni pé àbòsí ò gbọdọ̀ wà bẹ́ẹ̀. àwọn tó jẹ́ àwọn àbúrò wa wọ́n sọ fún wa wípé àyà yìí ká má rò wípé bọ́yá wọ́n ti sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ ní iwájú torí wípé àyà tí a kà tán àyà ó sọ wípé wà látàkù sú alìmẹ̀kìyàlá wà nílẹ̀ ìjẹ́ òun sọ fún wa wípé ẹ má dínkù òṣùwọ̀n tẹ bá fi ń wọn nǹkan ẹ má dínkù rárá eléka wà ń bẹ̀ jọ wípé ẹ pé òṣùwọ̀n tẹ bá fi ń wọn nǹkan ẹ pé eléyìí tó wà yìí ọ̀rọ̀ tó kọ́kọ́ wà wáyú láti sọ bí ẹ̀ nafsu ni àṣàlàyé máa ń sọ pé yẹn ti nafsu àṣàlàyé fún ọ lánàá òní ti nafsu òní nǹkan kù fún ẹni tí ó fẹ́ tajà fún ó fẹ́ rajà lọ́wọ́ àtẹ́jú ọ̀nà fẹ́ ta ọjà fún òní nǹkan kù pẹ̀lú àwọn ayọ̀ a wípé ọwọ́ fẹ́ sọ wípé ẹ máa pé òṣùwọ̀n ẹ̀ ẹ wá bẹ́yàn kí nǹkan kù ẹ má dínkù ẹ má dínkù túmọ̀ ẹ láàrin pé o ẹ máa pé òun náà nìkan. ṣùgbọ́n àwọn afáwọ́ sọ fún wa wípé nínú mùsùlùmù dáwà òun náà ni wípé ká máa sọ̀rọ̀ oyé ẹni tá a bá fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn afáwa a ní ìkàtà ń pè ní alìmọ̀túùkù a dẹ̀ ní ìkàtà ń pè ní alìmọ̀fùdù so ìkàtà ń pè ní alìmọ̀túù ọ̀rọ̀ tí mo bá sọ jáde oní jẹ́ alìmọ̀túù ọ̀rọ̀ tí mo bá sọ jáde ọ̀rọ̀ tí ṣúwáìbù sọ jáde lákọ̀ọ́kọ́ òun ni kí ni a làákàntúnṣù ní méjìlá wà ní ìdáhùn nínú ọ̀rọ̀ ló jáde yẹn màfúùmù bẹ́ẹ̀ màfúùmù ti bẹ́ẹ̀ ni pé ẹ máa gbé oṣù wa ní dáadáa màfúùmù ti náà lẹ́nu tí a bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ó máa ń ní àgbọ́lé ìdàkejì wọ́n wọlé ìtura láti bẹ dúró síta ni wọ́n wọlé onígbàdàgbà méjì ó ti dàgẹ́ náà àti àbàkà méjèèjì pọ̀ pé wọ́n wọlé dúró síta ni wọ́n ọ̀rọ̀ yẹn máa ń ṣe kí ni o ní máa fìdí múlẹ̀ dáadáa ọmọ ní kí ni ọmọ fìdí múlẹ̀ dáadáa ní máa ń jẹ́ kọ́rọ̀ kárí tí wọ́n fẹ́ sọ fún mi a bá jà máa kí ni àlùmọ̀tù tọ́ máa rí kí ni ọmọ tàbá kó méjèèjì pọ̀ mọ́ra ní máa torí ẹ̀rọ jẹ́ gbé oṣù wa mú ọ̀rọ̀ yẹn wá ní ìṣúlùkù dáwà àwọn kẹ̀kẹ́ ti bẹ́ẹ̀. tòtò gbé gbà mí wọn rẹ́gbẹ́ gbogbo ọ̀rọ̀ gbà mí màfúùmù rẹ̀ wọn ni wọ́n bèrò màfúùmù rẹ̀ gbogbo ọ̀rọ̀ rẹ̀ bèrò màfúùmù rẹ̀ ṣé ní ìdàkejì gbogbo ọ̀rọ̀ lẹ́nu kí ni ọ̀ ni wọ́n bèrò màfúùmù rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n máa ń gbèrò kí ni ọ̀ màfúùmù rẹ̀ yẹ ọ̀kan wa ní ìtìlábàdé lẹ́yìn ìgbà tí wọ́n ti wá mú àdáyọríwá wọ́n ti ṣe tàǹsì pé wọ́n ti wá àdáyọríwá ìyẹn lọ́wọ́ jẹ́ pé àdáyọrí ẹ̀wọ̀n ṣàdédé mú wa tàǹsì ti tán mú wa òun jẹ́ nǹkan tí ó pọ̀ tó wà lọ́dọ̀ wọn púpọ̀ jù wọ́n ń ṣe bí náà ìtọ́pọ̀ lọ́dọ̀ wọn nìyẹn bẹ́ẹ̀ sí

ríwá àkọ́kọ́ mú kí ni ọ nǹkan kékeré wá lẹ́yìn bàtà mú o àtúnwá mú síwájú sí àtúnmú àwọn máa ń yẹ nǹkan wò dáadáa sí àwọn nǹkan táwọn èèyàn lẹ́tọ̀ọ́ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ má jẹ́ yóò dìbò rárá

Iná bèèrè. Ṣé ààbẹ̀ ọwà àti ìgbésẹ̀ ọwà pẹ̀lú mú. Ìtura pé ẹ má balẹ̀ ẹlẹ́jẹ̀. Ẹ má balẹ̀ ẹlẹ́jẹ̀ ó ti kó sínú pé lẹ́ni tẹ́ẹ̀tù wá jẹ́ àà mọ̀fìdí lólùbalẹ̀ jẹ́ àmọ́ ń lò wọ́n ní wàhálà ní àtàlí ìbìlẹ̀ ìkìlọ̀ tí táyé níta yí àti nùfúùsì kọ̀gúrú ní ìrìṣà ni wọ́n ti kàfà. Àyí àti nùfúùsì kọ̀gúrú àti ìrìṣà ni wọ́n ti kàfà. Eléyìí àwọn mẹ́tọ̀dù ọgbọ́n tá a máa ń lò láti ṣe èèyàn tá a fi máa ń pípí ẹ̀mí láti lè gba ìrìṣà ni wọ́n ti kàfà. Ìrìṣà ni wọ́n ti kàfà. Ọ̀fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ nípa fún apani ni wá wọn ò lè gbà kún ó mú ìdàkọjá ní orí àwọn wọ́n wọ́n mọ́ ìdàkọjá lórí àwọn torí ọlọ́run wá ní ẹgbẹ́ tí àwọn kẹfẹ́ ń máa ṣọ àìbù láìpò ti ṣe fún wọn so iṣẹ́ tí ṣọ àìbù ti ṣe fún wọn òun náà ní àkàbù wọn yìí kí láǹfààní kí a ṣe nínú àbáńtá ṣe nínú ááyà yìí òun náà ni ẹni pé gbogbo kẹta wá sọ́bí àmọ́ àmàlà àmọ́ àmàlà fẹ́gbọ́n sọ fún wa pé ẹ̀sìn ọlọ́run ọba yín ìbáàdà yọkọ̀ mọ́ wá lókè gbogbo àwọn tó ń sọ fún wa àmọ́ àmọ́ tí wọ́n pè ní mọ́ àmàlà òun náà lẹ́yìn ìgbà tí wọ́n pè wọ́n pé kí wọ́n jọ́sìn fọ́ lọ lẹ́gbọ̀n nàmbà gbogbo ọjọ́ níbọ̀ lọ́wọ́ wọ́n tó wá pè wọ́n pé kí ni ó gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ẹ̀gbìyànjú ẹ̀má alìmẹ̀kìyà láwọn alìmẹ̀kìyà nígbà tẹ́ ẹ bá pé ó sùn wọ̀tán ìtọ́lọ́wọ́ bá bá ní ó kù fún tọ́lọ́ bá bá lè kí ni ó tọ́lọ́wọ́ bá bá sẹ́kù fún bàkí ìyàtú lọ́ ìyẹn ni pé èrè tẹ́ lẹ́yìn ìgbà tó jẹ́ pé ẹ pé òṣùwọ̀n fáwọn èèyàn ẹ fún wọn ní nǹkan tẹ́ ẹ fún wọn ìjọba ọba bá sẹ́kù fún yín ẹgbọ́n ọba ló ní kó sẹ́kù fún yín. yàtọ̀ tó dúró owó tẹ́ ti ṣe kí ni o tẹ́ ẹ fi ṣòwò ọlọ́run ọba olùkọ́ta káàmì ọlọ́run ọmọ gbé báyìí rò ìjà. òun ló lóore fún yín ju owó olówó tẹ́ ẹ gbà tẹ́ ẹ fún ní nǹkan tó yẹ kẹ́ ẹ fún tẹ́ wá gbà pọ̀ mọ́ owó yín. Ìgbé ìtọ́lọ́wọ́ bá bá sẹ́kù fún wa onílò ju gbogbo ọ̀nà ẹ̀wẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà láti lè kéde ọ láti lè rí nǹkan kó jọ. Láti lè rí nǹkan kó jọ. So látara bẹ́ẹ̀ àǹtìkì àláàlì ó ṣe pàtàkì ó ẹnìkọ̀ọ̀kan wá gbogbo tá a bá rí ká máa rí bẹ́ẹ̀ tí ọba ti ti ti ní lọ báyìí òun ni àlùbáríkà wa bẹ́ o owó tọ́pọ̀ tààrí sínú wa ń dùn tààrí dára fáwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn ọ̀rọ̀ àgbẹ̀ kò sóore o bàtí ìyá tó mọ́ ìyá tó mọ́ ọ́ yìí ọ̀fọ̀ lọ́dọ̀ Bàkíyàtúwọ́ ìhọ́yìrù lẹ́kù àtẹ́kù tọ́lọ́wọ́ ọba bá tẹ́kù fún yín. Mọ́ọ̀lùbù kí ìlọ́ọ̀mù lẹ́kù nílẹ̀ àlá. Ìwà kẹ́yìrù lọ. Ìjọ́lọ́wọ́ ọba bá tẹ́kù fún yín tó jẹ́ àlàálì. Olórí gidi o, olórí rẹ̀. Ìjọ́ṣẹ́kù yẹn ọlọ́run ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ tẹ̀sùrí ìfáànù wà tẹ̀yà mù ìtẹ̀sùrí ìlú wà tẹ̀yà mù ọlọ́run bá gbé ga ojú ọlọ́run ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run bá ó ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ kí ní yóò ẹ̀jọ̀ ọlọ́run bá onímọ̀ láìsí ó mọ̀ fàlùbáríkà sí ẹjẹ́ gbìyànjú ẹni kọ̀ọ̀kan wa ká máa mọ̀ wípé kọ́dà kí lóòótọ́ wá rí pé tó mú yìí dára ń gbé là ọlọ́run ẹni wàhálà yẹn lè dààmú láti lè ṣàwọn iṣẹ́ èrè tó ọba rí ẹ dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọba lórí ẹ̀ dàdúgbà lọ́dọ̀ ọ̀rọ̀ ó ti lọ kékeré yẹn lọ́dọ̀ ẹ̀rọ ló ti pàpà jù tó gbé ọ̀jẹ́ ìgbó eléèkó máa kí ni òòjẹ́ náà. báyìí àti wà náà ó ti wà náà lọ́dọ̀ ọba ti fún ọba mi. tó yẹn ló jẹ́ pé inú sátìmá ìlà orí gbóyè àyẹ̀tẹ́wé àlùfọ̀ bíi ju wà tọ́jú ìtọ̀sí òun làwọn kan tó jẹ́ pé ajẹ lọ́nà èlò wà tó sì bù nǹkan tó bá jẹ lọ́nà tó mọ́ òun ni tọ́jú wọ́n ní kò ní ṣe déédéé ara wọn wà láwọ àjàbàká kẹtọ̀ọ̀ tó kọ́dà kọjá ẹgbẹ́ ìjọba tó sí yẹn ó pọ̀ gẹ́ kọ́dà kọjá lẹ́wọ̀n tẹ́ ọlọ́ba fi sọ ọyọ́ bá pè ní bàkíyà tó bá pè ní bàkíyà nǹkan tó kéré ni rẹ̀mìnà gbọ́nà nígbà ó jẹ́ tó ń jẹ fùdí àrẹ́wẹ̀ náà ó jẹ́ tó ń jẹ fùdí sáfẹ́ yóò kéré àfẹ́ fùdí kéré ìdáwọ́ máa wá rẹ̀ pé nǹkan tó kéré ni yóò dáwọ́ pé àtẹ́kù ni ẹ̀rí ẹ̀rí bí i ọmọ jẹ́ pé nǹkan tó tóbi tó ẹgbẹ́ nǹkan kékeré tẹ́ ẹ ìkékeré tẹ́ ẹ bá jẹ́ ń bẹ̀ ọ̀rọ̀ mi kí ni ó káyìrò ńlá ọ̀rọ̀ èmi ló ló lóore tó bá wọn ẹgbẹ́ jẹ púpọ̀ ni láti dá àwọn ẹ̀ ẹgbẹ́ jẹ púpọ̀ nídàmú látara bẹ́ẹ̀ ká má wọ pé púpọ̀ ká má lè kí púpọ̀ òsè wá lé mọ̀ tó àìkò tó wá lé mọ̀ tó látara bẹ́ẹ̀ ṣọ̀há ìbò sọ fáwọn èèyàn rẹ̀ pé. Bàbí ìyá ẹ̀rí owó kékeré tẹ́ ẹ bá jẹ bá bá sẹ́kù fún yín ó lóore ju owó tó pọ̀ lọ tẹ́ kó jọ antori ti bá sì náà sí àṣìyá lẹ́gbẹ́ ọ̀nà tẹ́ ẹ láti kójọ náà ni pé ẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ra wọn lẹ́sìn kójọ náà. ìkọ́ntùn ọ̀nà ìlú So àwọn àbá wa ní ọlọ́run wa tó wá fi ṣẹ́rí tù ní ìsí o. Ègùn tó ń mọ̀. Ẹ gbọ́dọ̀ mọ́ ní gbàgbọ́ sáàdì àti tọ̀ wá báyìí. Ṣẹ́rí tù ní bó ti wà. Ìjọ́ ìjẹ́kígbà kí yà yẹn kó lóore fún yín. Ọ̀dá mi gbé bí ní o, ìkún tó mọ̀ òmìnir. Wọ́n ní bí wọ́n tó pọ̀ wọn nù. Ṣẹ́rí tù ní ṣẹ́rí tù ní ṣẹ́rí ẹ̀kọ̀ọ̀kọ́ gba kí ni ó ẹ̀kọ̀ọ̀kọ́ gba ànábì ọlọ́run bá gbọ́ná ẹgbàgbọ́ yẹn ni pé ẹ ṣe ìbádà fọlọ́run ọba ẹ ṣe ọlọ́run ọba nìkan ṣoṣo ìkún tó mọ òkèèrè tẹ ẹ bá ti nígbàgbọ́ sí nǹkan tó jẹ́ pàdánù ọlọ́run ọba ìlú wa pé kẹ ẹ ṣe kí ni ó kẹ ẹ ṣèjọ ẹgbẹ́ ìjọsìn lágbára gan kìdìkìdì

náà tòlẹ́rù jẹ́ pé máa ń jẹ́ ẹ̀mọ̀ ní kí n kọ́kọ́ jọ́rọ̀ ọ̀hún ẹ̀yà ní ẹ̀yìn ká àkọ́kọ́ nù tí a bá ní máa ń jẹ́ ẹ̀mọ̀ pé àjọ́rọ̀ ọba mọ̀ kó orí ńlá lọ́lọ́run ṣe fún ọ̀nà olóbi jẹ́ pé gbogbo àwọn kẹ́lẹ́ àbá wa ń ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀yọ́ máa ní ẹ̀sà tọ́ka tọ́pọ̀ tọ́lọ́wà pé ní tí ó dìpọ̀ lóore fún yín àwọn àtẹ́kù tẹ́ bá rí èrè tẹ́ ẹ bá rí lórí ọjà yìí òun náà ní pé kí ni ó òun náà ní ní kúrú tó bùkùnmí ní tẹ́ ẹ bá lè jẹ́ kí ló rẹ bá jẹ́ bùkùnmí ní ó ti dáwọ́ mi jẹ́ pípọ̀ wọn àìsí mọ̀hámọ́lá àkọjá àti nínú láti kí ni ó láti síwájú lẹ́yìn náà lọ́wọ́ kan àmàlà ah, náà وما أنا عليكم بحفيظ wọ́n ní ọwọ́ á ṣe ìjẹ̀rúbà fún wọn. Sọ ó ti sọ báwọn. Ẹnu mú ti bàbá mi ò lè máa sọ yín káàkiri. Ẹ̀tọ́ ni ti sẹ́fún yín. Màfúùmù ló òun ní sọ yí káàkiri wà máa ń àlẹ́ ikú èmi fọ́nà àmà sọ yí kiri o àwọn ti gbọ́dọ̀ gbọ́ yí pé ẹni tó ní jíjẹ mú yí oníṣẹ́ kí ló òun sọ yí ní ẹ̀ẹ́lẹ́ bọ́ máa lọ́wọ́ ẹ̀ẹ́lẹ́ bọ́ máa lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú lẹ́yìn kí jíjẹ fún ìwà máa kò ní ọdọ́ wà fẹ́ mi ti pé kiri nígbà bàrá ìṣẹ́gá ní jẹ́rùsùn ìrìn ẹjọ̀ mélòó ni máa sọ ní káàkiri tí wọ́n máa wọ ìgbẹ́ ẹmú kógbò wà ẹmú kìíní gan ọmọ ẹ̀ òkun ní ọmọ sọ wà máa ana àlẹ́ ikú ní àfòjì èdè kọ́ ni ó ti máa sọ iṣẹ́ ẹ̀yìn èdè kọ́ ni ó ti máa kọṣẹ́ ẹ̀yìn lẹ̀ èdè kọ́ ni ó bẹ́ẹ̀ ṣe ilẹ̀ tẹ̀ lórí òun ní lọ́ọ̀tàn ilẹ̀sẹ̀ lórí iṣẹ́ yìí olórí gbogbo tẹ́yìntẹ́ ìṣe ọlọ́mọ gbogbo ẹ̀ ní ẹ̀dẹ́mọ̀ ọmọ So lọ́pàá na pẹ̀lú ní tó sọ gbogbo nǹkan ọ̀nà ni èmi ń tẹ́ mí ọkàn wá jíṣẹ́ fún yìí ọba pé eléyìí ó sọ fún àwọn pé ọlọ́wọ́n bá ń mú òbí kọ́ ni mò ń rìn ní ẹ̀ṣọ́ra ẹ mà ní pé gbogbo nǹkan tẹ́ ìṣe pátá yányá kò sí àrí àkọọ́lẹ̀. tọ́lọ́tara bẹ́ẹ̀ àrígbé ṣọ̀rá ìbò ó ń pè àwọn èèyàn rẹ̀ lọ sí ibi kan tí yóò máa jẹ́ dáadáa fún wọn nínú ẹ̀sìn àti tí ó jẹ́ dáadáa fún wọn nínú ìbàgbépọ̀ pẹ̀lú àwọn mẹ́tọ́ọ̀dù ìtọ́jẹ́ ìṣẹ́ ó dáa púpọ̀. Olókàwà bẹ́ẹ̀, ayàfi àkàtà kí ni àǹfààní tí a ṣe níbẹ̀. Àǹfààní tí a ṣe bẹ́ẹ̀, òun náà ni pé ká mú ìbáadà àti mọ̀hámálà kàdà méjèèjì pọ̀ mọ́ra wọn, òun náà ni kẹ́sì wá ti kú. Ìkẹ́sì wá ti gbé nìyẹn èyí ó lè gbígbà sí ìyàwó lálùbáríkà náà ìwé kí ẹ ṣe òun rẹ̀. náà lẹ́wọ̀n ìgbà náà iṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba òun ní kí wọ́n máa jẹ́ ẹni tí ó máa jíṣẹ́ wọn rán sí àwọn èèyàn pé kí wọ́n máa lé wọn kan máa rò káàkiri ọ̀nà wọn. dẹ́rù gómìnà jù òun náà ní kọ́ mọ̀ wípé ọlọ́run ọba ń yí òun.

olùgá ṣẹ́jú tàbí máa ṣẹ́jú bí kọbúlì àmà ìlọ́gbé ìkùntún ẹ bá jẹ́ mú mi ní kẹ nígbàgbọ́ yẹn má jẹ́ mú ni ọlọ́ba tó ń ta ìṣẹ́lọ́wọ́ náà. قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ẹ̀rí kọ́ọ̀lù ọwọ́ aṣọ́bá yìí pé yá ṣùháìlì ìwọ ṣùháìlì wọ́n ní aṣọ́há àkìkà àwọn afáwa wọ́n ní ìròyìn wọ́n ló fi ṣe ìsìbáàtù wípé àwọn ànábẹ́ ọlọ́run ọba tó ṣáájú lọ wọn a máa kí òun ọwọ́ a lè yàtọ̀ sí báwa ti ń kí gbogbo àwọn ànábí ọlọ́run tó sáájú lọ wọn náà papọ̀ lórí gbígbé ọlọ́run nìkan la jọ sí ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ nìkan kan níbi owó ti jọ sí fún inú ọ̀nà ọwọ́ a máa yí padà láti nìkan sí ìbìkan ààwẹ̀ táwọn ìgbà ìlú ìsìn ara àjọsìn ìjọsìn

tí àsìkò wọn bá tó fi dà lọ kírun tààrà lọ sí mú táà bá lọ sí áàjì tàà lọ ṣèkìrí tààrà lọ sí mú lọ́ọ̀ni àlọ́ fúta òjì lówó ẹnìkan ní owó jẹ́ ẹ̀pa ẹ̀tọ́ lọ kó fúta òjì wípé ẹ̀ẹ̀dì tún lù ní ìdí ẹni ọmọ pé <laughs> ààrẹ ìwọ̀n ni ara omi jẹ́gbọ́n wà lómi ara omi láti dàbàrà ìrìnkádá gbẹ́gbẹ́ náà ìwọ́n lájú pé tó lọ́dàbà bẹ́ẹ̀ ìdílé sí ìgbé àánìkú kàdá kàdá ń wà ní tó yẹ pé ẹ̀tọ́ ọ̀dá ní o ẹ̀tọ́ ọ̀tọ̀ náà so yẹn ló fi jẹ́ pé ẹ̀tọ́ ọ̀tọ̀ náà ibẹ̀ náà ní sọ láàfin wọn àwọn tó ṣáájú lọ àwọn náà lè kírun alẹ́ mọ́mọ́ jáfìkì wọ́n lè gba àwẹ̀ ọlọ́ni ọdún kàmá kò sí bá àlálẹ̀ sí náà bóò rẹ̀ ti gbàwẹ́ sí wọn àmọ́ àmọ́ náà ti gbàwẹ́ wọn lẹ́gbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá àti sọ ìjọba fáwọn tó sáà yìí lọ gẹ́gẹ́ gẹ́gẹ́ pé ìlú bá ti jọ́ta bá ti rú gẹ́gẹ́ bí ìdílá àti jẹ́ kọ́ làwọn ẹgbẹ́ ṣe ẹgbẹ́ yára rọ̀mọ́dọ́ náà bá wọn náà wọ́n mọ́ ọ̀rọ̀ yẹn lábújọ́ papọ̀ wọ́n ti lọ́rọ̀ yẹn

ìlú ṣẹ́rì àgbẹ̀rẹ̀ láti fún wọn. Ara wọn tó ka asọ̀là wá kíkà, àwọn ká. Asọ̀là wá kíkà. Àwọn kẹ́lẹ̀ ká kí ní ọ asọ̀là kíkà. Asọ̀là kíkà. Kí ni Áfíríkà ní? Ná? Asọ̀là kíkà. Orin àfùkà àwọn tí ẹjọ́ ká amzaka onígbà èrè ìyẹn kọ́lá pàtàkì náà ìsáyí kàbẹ́ ó ti káyẹ̀ ìsáyí abúlé àárín àti dùn kọ́lá fún gángan òun náà tún wá kà á bá kọ́lá fún yẹn òun náà ti di lọ sí àwọn méje àwọn náà kà ní àsọ̀rọ̀ àkíta. àwọn dọ́pọ̀ tó kù àwọn abẹ́fẹ́tì ni wọn àwọn dọ́pọ̀ tó kù àwọn dọ́pọ̀ tó kù lákà ó àsọ̀lá wá bí ó kìkà. lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ tó bá rí wáwò ó rí wáwò ó rí tó wáwò ni a fi wáwò ló fi fi alif sórí sí ni ó wáwò. yẹlẹ àwọn tó bá rí pé àwọn tó bá ka àsọ̀lá wá túkà ẹnu pé kí alif lórí wáwò yẹn pọ́ kí yẹni pé ìkì máa lù pé kì rá àti wọn náà lálàáfíà òun ọ̀rọ̀ pé ní àgbẹ̀wé ní ìkì máa lábìlì pé kì rá àwọn ìdílé olólàáfíà tó yẹ ọdún kọ́bá ilé orí kọ́bá àti kọjú wáyé àwọn sọ̀háábà kì rá méjèèjì náà fẹ́ kó jọ pọ̀ lẹ́yìn ọgọ́bà lẹ́yìn ọgọ́bà lẹ́yìn ọgọ́bà ìdá àwọn ọkọ ni akọ̀lá máa lè sọ̀ láàtì làwọn láwọn lè àwọn ti lo orú yẹn ti pẹ́pẹ́pẹ́ afẹ́ jẹ́ àmọ́ àkẹ́rà méjèèjì ọ̀nà ológun àti ìjà àmọ́ àwọn àfihàn wa. sọ ara tó sọ pé ìmọ̀ wọn àwọn tó máa mú làákà ìfúnpọ̀ jù ìgbà tí wọ́n fẹ́ kọ mọ́sí àti wọ́n fẹ́ kọ tí wọ́n fẹ́ ìwé sóhùfù èyí tó jẹ́ ti àgbẹ̀bá kiri wọ́n dẹ̀ fẹ́ jẹ́ àmọ́ àgbègbè kẹrà àtàkàndínlẹ́kà fún ọ àwọn ara wọn ọ̀nà tí wọ́n lòdì wọ́n lè fẹ́ kọ́lẹ̀ ní ọ̀rọ̀ kan tọ́rọ̀ kan yẹn lẹ́gbẹ́ náà bá jẹ́ wò ló lè jẹ́ pé ó lè túmọ̀ ọ̀rọ̀ méjì àbí mẹ́ta ìní kan túmọ̀ ọ̀rọ̀ mẹ́rin ní abadélẹ̀ yóò sẹ́gbẹ́ ẹ̀ lè mú ara náà mẹ́rin wọ́n lè àwọn ọkọ̀ àwọn afẹ́ gbà kọ́ wọlé látara àfihàn ọ̀rọ̀ látara àfihàn ìjọba ọlọ́kùnrin àti wọn lè fi wọn. tó lè jọ abẹ́ ìrún àṣọ látúkà. قالوا يا شعيب وصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا ìwọ Ṣuaib ìrun tó ń kí táwọn ọ̀gàmú rẹ̀ táwọn aláàrin tó jẹ́ pé àfiọ́lẹ̀ fọ ọmọ kí òun yẹn òfin tí yẹn ló tún wá ọbẹ̀ tí ló fẹ́ fi ànábí ọ̀nà bá ti yẹ̀ nù ọ̀hún ìrún yẹn tó ní tí wọ́n pọ̀ láti wọn ò tún sàfihàn sọ́tọ́ náà. Ìjẹ́ ìgbọ́n sọ pé ṣé ọlọ́run ẹ̀rọ bẹ́ gbà? Ìjẹ́ ìgbọ́n sọ pé ṣé ọlọ́run ọba tó fún ọ nírun tóun kí? Ẹgbẹ́ ní ti rẹ̀ sóhun ni ó pọ̀ láṣẹ wípé ká fi sílẹ̀ nǹkan táwọn bàbá wa ń jọ́sìn sí. Ẹgbẹ́ ìgbọ́n sọ nìyẹn sọ gbogbo ẹgbẹ́ wọn sọ nìyẹn pé àwọn tẹ́ jẹ́ àwọn sọ̀háábà àwọn ọmọ sọ bẹ́ẹ̀ bá nàbí tó máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lánàá ni wọ́n sọ́lọ́ ló ní ká ṣe báyìí ó ti di ẹnìkan wá tó jẹ́ lágbáwá tó wá bá nàbí tí wọ́n á jíṣẹ́ fún pé àdébìnrin kan máa kírun àdébìnrin kan máa kírun ọmọ àdìgbà rẹ̀ ọ̀yọ́ gbogbo ẹ̀ náà jíṣẹ́ fún ọgá gáfẹ́ wá bá nàbí ọwá bèèrè wá nàbí ìgbé jẹ́ lọ́lọ́lọ́pọ̀ láti ṣe àdébìnibẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọgbẹ́ ti rẹ̀ yẹ ṣé mú yí náà ló tún kí ẹ má bà wá jókòó ẹlọ́rẹ̀ ni ẹ̀yọ́ bí lójú pé ẹ̀sìn ìjẹ́ ìgbà náà ni ó tún sọ bí ìyẹn ó báyìí ẹ̀sìn ni wọ́n jàbí tiẹ̀ òòrè jàbí tiẹ̀ sọ́jọ́ òkè yóò rọ̀ ẹ̀bá ti fẹ́ sa wẹ́wọ̀ wà tó fẹ́ sí ẹ̀sìn ó ti fẹ́ máa ń sọ̀rọ̀. Wàdà sẹ́rù rẹ̀ tó fẹ́ kí wù tààmúkà òun ló pọ̀ láti sẹ́rù lè pààyàn láti fi. Pẹ́pẹ́ ní kó kí ìrùn ní apá àrà bẹ̀rẹ̀ sẹ́rù rẹ̀ lọ pọ̀ láti pé. Àlàtúrọ̀kẹ̀ máa yà àwùjọ àbá òṣèlú. Báàkà ti wà wájú bẹ́ẹ̀ o, èèyàn máa fojú fò pé Amina ti rúkà pẹ̀lú wípé ká fi sílẹ̀ máa yá búdú àbá wọn látàbẹ̀ tẹ̀sí ìrìnlẹ̀ náà nù ilé wọn gbọ́lá fáwọn àbàbà àtàwọn tó ti kú àtàwọn tó kí ni ọ àtàwọn tó ṣẹ́kù wọ́n gbà wípé àwọn gẹ́gẹ́ làwọn gbà ní ẹ̀dọ́gbọ̀n wọ́n fẹ́ gbọ́n ní àtẹ̀sí ìrìnlẹ̀ àlàyé fún wọn wọ́n fẹ́ gbọ́n kan ní àlàyé tó gbà pé nígbà tí wọ́n gbà pé ẹ ń bá kìkìkì nílé ayé ṣáájú èèyàn ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ jù náà ìdí bá ń ṣe gbọ́dọ̀ ráìsì tí kí ni o ìtẹ̀jọ́ bá dé lẹ́yìn ọ̀rọ̀ lọ́jọ́ ọ̀nà ìjọba bá mú ọba mú kéyàn ní àwọn ọdọ́wọ́ ti dàgbàlagbà àwọn ní ọgbọ́dọ̀ méjì ní àwọn ní ọgbọ́dọ̀ ìgbọ́jú ọjọ́ pé tí máa tẹ̀lé láwọn dàgbàlagbà àwọn ẹgbẹ́ gbà pé àwọn àwọn gbọ́jú ó tẹ̀gbọ́n pé àwọn lọ́rọ̀ yóò rí bẹ́ẹ̀ ẹ̀rọ pé àfihànsọ inú mọ́sálásí gbà àbáwọn àfáàgbé ní ọ̀gbà láyé àwọn àfáàgbé <laughs> bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lábá tó bẹ́ẹ̀ kí n ṣe nù ẹ̀yọ́ ti á débi ìsìnkẹ́ àwọn ẹgbẹ́ kiri kan táwọn àbáyẹn ọmọ kí ó àti wọn bá kiri adábá ló gbà wọn. kò tẹ̀ rí bẹ́ẹ̀ rárá òdodo lòdodo ọmọ àjẹ àìfò òdodo àìlè lọ gbogbo àwọn abẹ́wọ̀n. àgbọ̀dọ̀ lọ rẹ̀ ìmọ̀jú sọ̀rọ̀ yìí wọ́n ti wá àti mọ̀jú gbogbo ẹ̀ tó bá dé òdodo lòdodo ọmọ àjẹ ẹni ọgbẹ́dẹ̀ pé mo ti ṣòdodo nínú ọ̀rọ̀ tí mo sọ 20 19 wájú òdodo mẹ́ ẹyọkọ̀ wájú òdodo mẹ́ ẹni tó pẹ́tẹ́ pé 19 ẹjẹ́ òdodo kẹwàá ní ẹyọkọ̀ tó kù yẹn gbọ́dọ̀ jẹ́ gídé o tẹ̀lé bàbá ń dákọ̀ inú tèmi yá ní ìrìn àwọn ibi tí ìṣẹ̀lẹ̀ ní àti kọ̀rẹ́tì ló bọ́ ọdẹ láti tíráì gán. ọ̀wá ní pé inú tèmi yá òde gíní o àlọ́gbà ọ̀rọ̀ tí tèmi yá sọ fún yìí o ọ̀rọ̀ tó ń dáa jù lọ orí títí o ó ń bá. ó jẹ ká mú kú ètò ìrìn àkọ́kọ́ ṣùgbọ́n àwọn tí èdè tí ó ti lórí súnmọ́ ẹ lọ́wọ́ wọn ẹni tí ẹni tó jẹ́ ọ̀gá wọn wà lágbàá sọ̀rọ̀ ọ̀rọ̀ kékeré lẹ́yìn gbogbo ayé gbà ìjọ ọ̀rọ̀ yìí kò lè wọlé tòdòdò ọdún ẹkú sórí ọ̀rọ̀ lẹ́gbẹ́ èyí lọ́nà bí àbúrò rẹ̀ ti lẹ́jọ́ lòdì ó kù sórí ó lọ́wọ́ sórí àrígbà rẹ̀ ni ẹni sọ láyé ìgbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́

Àṣẹ́rù rẹ̀ ọdá lọ́pọ̀ láti wípé kásì sílẹ̀ gbogbo nǹkan tí àwọn bàbá wa tí wọ́n ń ṣe sẹ́rù rẹ̀ kásì sílẹ̀. Sọ wọ́n kú òní bí nǹkan tí ń bá wọn sọ wọ́n ti sọ̀rọ̀ lọ́wọ́n tí wọ́n fẹ́

fi àmúwálìná máa tàṣà ìgbọ́wà náà a ó ànáfó àlà fi àmúwálìná máa tàṣà ìgbọ́wà táàrí méjèèjì táàrí méjèèjì ìgbọ́wà nínú wà níwájú kí lọ tàwà rẹ̀ nígbàyàn jáde kí ni o nínú àti kí ni o àti nínú ànáfó àlà fi àmúwálìná máa tàṣà nínú àti nínú orí kìláàsì ẹ̀dùnkẹ́ nìkan ṣùgbọ́n kìrá àdá àkàngbọ́ tó jẹ́ ṣáádà wọ́n ti gíní o àníta àṣìta àǹtẹ́ fún alábí àwárí àtúndí gíní o lúlù àṣìta kí ni àwọn àná fún alábí àwárí náà ràmá ṣàṣà náà wọ́n ní gbé ṣé ìlú rẹ̀ náà àwọn afáàgbé torí pé amúrù fi wá lókè a lè ṣe kẹfì bí irun náà yóò sì sálẹ̀ àbírù rẹ tẹ̀mí àánà òun ló pọ̀ fún wa àná fún àlà sí àwọn àyìnbó pé ẹ gbọ́dọ̀ ṣe tó bá wù nínú dúkìá yìí ṣe àgbọ́dọ̀ ṣe tó ṣé ìrun rẹ̀ náà olókọ̀ fún wa pé ká ṣe ń tọ́bá wù wá nínú dúkìá wa owó mi ó mo fi rajà mo fẹ́ tà wá nínú nífù mò ń ṣe sí lọ́kọ̀. Gíní gíní jẹ́ gbẹ̀rẹ̀ gbé ọgbọ̀n mo fẹ́ jẹ́ ẹ̀ẹ́dọ́gbà tó ń lọ́pọ̀ láti ẹ̀wọ̀ kìlá ẹni ti báyìí àǹtẹ́fú alápẹ́kọ́ máa sọ̀rọ̀ nípa owó wa máa tàṣà ìrìntọ́bá wú ọ̀ nípa máa sọ wípé ẹmọ́dìkù ẹmọ́dìkù nìkan tó fẹ́ ẹni ti báyìí àbíjọ́ òní kí ni olóbá kọ̀ fún wa pé káṣe ń tọ́bá ìkàkó mi kí ni káṣe ń tọ́bá wà níbi owó wa ká gbogbo aláìsẹ̀lẹ̀ ká ti tọ́lá wà lọ́wọ́ wa mọ́ ìtú ọ̀bá fẹ́ amúlùrẹ̀ lè rán àjẹmá ẹ̀ka àwọn kẹrẹ́ àfẹ́jẹ́ ṣáájú àyẹ̀gẹ̀gẹ̀ àwọn ẹ̀bá amúlù lọ eléyìí bá kí ni lọ náà yìí lọ gbogbo kílẹ̀ bí a ti sọ sọ ẹ̀yìn rẹ̀ ní pawá láṣẹ pé ká máa ṣe tá a bá fẹ́ ṣe mú owó wa máa tà ká máa ṣe

ẹgbẹ́ pé náà nígbè sọ́tọ́ àwọn ọba ló ní pé kí ni ọ̀rọ̀ lọ́kọ̀ fún wa wípé a lè máa ṣe tó bá wù wá níbi kí ni ọ̀rọ̀ ìrẹsẹ̀ lọ́wọ́ wù ní owó ẹ̀ ọlọ́nkà ọgbẹ́ wa lára tún sí rí fù nígbà lọ́ á láàyò fi bó ìbò sí ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ náà pa ẹ̀ wá sí kí ni ọ ẹ̀ gbọ́dọ̀ náà pa ìnàlọ́ aláyò fi bó ìbò ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ àwọn tí wọ́n bá ń dáná àpà ìrọ̀kẹ́lẹ́ mówó rẹ̀ gbọ́gbẹ́ máa ná wọ́n láti bá sí ní tẹ̀sí ẹgbẹ́ ọ̀nà owó ní owó mi ní ní àmọ́ ní ọ̀pẹ́ ẹ̀sìn lórí fífi èèyàn pẹ̀lú owó èèyàn sípò lórí fífi wa lẹ́sìn mẹ́sìn ni òjáde jẹun lọ́sàn-án alẹ́ ẹ̀rọ ni tani ọ̀fẹ́ jẹun ó sì ẹ̀sìn lórí fífi wa á yà wọ àgbẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́sàn-án tó mẹ́sìn lórí fífi wa olórí fífi wa ẹ̀sìn gbọ́dọ̀ rí fífi èèyàn ni wọn ò fi ọ́ lẹ̀ ìgbé kọ́ wa máa ṣe kí ni ọkọ̀ wa máa ṣe bó ti wù wọ́n ọ̀dẹ́dẹ́rẹ́ máa ṣe bó ti wù láyé kẹ́ àwọn tí wọ́n kọ̀tún ayé gẹ̀gẹ̀ wọ́n tọ̀pọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ti wọ̀ ìjọba gbé wọ́n pọ̀pọ̀ ní kọjú wọ̀ wọ́n fẹ́ ìjẹkújẹ ló ṣe pé wọ́n ti fìtọ́ wọ́n ti forí ṣe tẹ̀sẹ́gbẹ̀gbẹ̀ ó ti bá wọn lọ́pàá ṣẹ́gbẹ̀gbẹ̀ ti gbọ̀gbẹ̀ lẹ́nìkan wá ní fẹ́ yàwó láti pẹ̀ ìjọ agbé o ọmọ ẹgbẹ́ ni ọ̀kẹ́rẹ́ wá pé ọlọ́ọ̀gẹ̀gẹ̀ ọlọ́ọ̀gbọ̀rọ̀ ọ̀fẹ́fẹ́ kọ̀fẹ́ kọ́ pa ẹnìkejì ẹlá lọ́wọ́dẹ́ sí bó ti wọ̀ wá pa sínú ẹnìkejì ẹlá wọ́n tó fẹ́ máa bẹ́ẹ̀ àlòrò ní ìdìjọ́ fẹ́ máa ní ogun ẹnìkan fẹ́ máa ṣe kí ni olófẹ́ máa pa láwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ pa lá tó tọ̀rọ̀ abẹ́ ọlọ́run láti mú ẹnìkan tí wàá pàṣẹ fún ọ wípé máa pa lára mo tó bá láàka ìdìbò tí ó sì rèé ọ̀rọ̀ máa gbé. àwọn aláfààlà bíi àwọn wáàbí làwọn àgbà So ṣé ọbẹ̀ kọ̀ fún wa ká mọ̀ sí tó bá wù wá ní owó wa. Ìrẹ́kàlá Sọ́ọ̀bá wa ọ̀nà méjì ni wọ́n lọ nínú ìnàkàlà àmìkàlà àníyàn rọ̀ṣì. Àwọn àbá wa kan gbà wípé àtà ákúmù onígbọ̀ wa, lẹ́pẹ́ ní àtà ákúmù ni àdìsìdá, àwọn òwúrọ̀ wà àtà ákúmù ní káfíńtà àtàhà kúmù káfíńtà ṣe yẹ̀yẹ́ alìsìdá onígbọ̀ wá látòkè ẹgbẹ́ ibi ti dé ẹ̀yẹ́ nìyẹn ìyẹn ìlọ́pọ̀ látòkè ní pé yọ kéèrò rẹ náà ní ká máa ìbáyìí àwọn àbára ìjọba bẹ́ẹ̀ ni ìrànlọ́dún ni wọ́n ti bẹ́ẹ̀ nílẹ̀ sọ̀rọ̀ àtàtẹ́ ní á nílẹ̀ fàṣà àti ìpàdé tó ìró ló ní ìlú ìlú ẹ̀mí ní ẹ̀jẹ̀ dé ẹ̀yìn ẹ̀yìn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kàwàdà ìlú ẹ̀mí ní ẹ̀jẹ̀ dé. Wọ́n ní awẹ́wà ni wọ́n ń ṣe é bọ̀ pé awẹ́wà yẹn náà ni wọ́n ṣe pé sálẹ̀gbé ìnákàtà pé ọyẹ kí sì bá wọn mẹ́fẹ́ àìnákàlà àǹtàlẹ̀ àdíjímọ̀rọ̀ sí. Ṣé wọ́n yìí pẹ̀lú tó ń sọ káàkiri yìí tó o sì jẹ́ ẹni tí a lè fi ìròyìn ẹsẹ̀ múrò àti rúṣùlù jẹ́ ìròyìn tó hmm? jẹ́ tó lè fi ìròyìn ìmọ̀ tẹ́yàn ní pàràdà ó máa jẹ́ ẹni tí ó máa tẹ̀sílò kó tó máa ṣe nǹkan tí máa ń wo tí máa ń wù ká dáadáa kó tó máa jà nígbà wà lórí ìṣúlẹ̀ pé ó ní ìwà gidi ó ní ìmọ̀nà ó tún fi àmà sí bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú owó tó ṣe lọ́dọ̀ akọ́lọ́ pé tààkù nígbàdà fi rí kí nílẹ̀ àríkìrí tààkù àlọ́ sí pẹ̀lú pé kí ni ọ̀rọ̀ wọ́n tún bí wọ́n ti máa ń ṣe irú nǹkan tí wọ́n sọ fún sọ́ọ̀lì òun náà sọ pé nira rẹ̀ sọ tí wọ́n sọ fún wípé àti wò

ìyẹn kí wọ́n tó kí wọ́n fi gbà fún wọn pé àdẹ́bí ọlọ́run ni wọ́n ṣùgbọ́n tó níbẹ̀ náà òfin nígbà ọwọ́ adọ́gbọ́n fi yẹn kì í pé à tó tẹ̀sẹ̀ wí pé tí ò sí èdè sí ibẹ̀ tó jẹ́ pé ẹ̀yìn nìkan nínú ìlú ìdíkan làwọn òfin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí alẹ́ àlíyìn wọn tó ní sùúrù tí ò ní dá kò ní dá sí nǹkan tí ọkàn yà rẹ̀ kò ní dá sí nǹkan tí ọkàn yìí nǹkan tí ọkàn wọn nígbà tí nǹkan tí ọkàn lọ dá sí. Ah, ẹyin láti wò bẹ́ẹ̀ tó ká jẹ́ àròṣì ẹni wẹ́ a máa wí pé ó ní rúṣù lọ́sọ̀ ìmọ̀nà ń bẹ lọ́dọ̀ ẹ̀ ìwọ ọmọlúwàbí ń bẹ lọ́dọ̀ ẹ̀ kí sì tún máa ń pé àwọn èèyàn lọ sí kíkí ní ìwà ọmọlúwàbí ẹ̀rọ náà kì í ṣe fáwọn ìlú Lọ́tàrà bẹ́ẹ̀ tí a gbà wọlé mo fi pọ̀ sí kí láwọn àǹfààní tí a ṣe nínú àyà tí ó wà níwájú wa Ọ̀nà àmì wípé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn àwọn àmẹ́bí ọlọ́run wọ́n máa ń fọ́ta àwọn statement àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn àmẹ́bí ọlọ́run wọ́n máa ń ọ́ta àwọn sẹ́ńtímẹ́ǹtì kan lọ́jọ́ wípé tí wọ́n gbà lérò pẹ̀lú awẹ́wà ìgbéyìí sí yẹ̀yẹ́ òun táwọn àdébí ọ̀hún. ó dẹ̀ burú kí ọ̀hán ẹgbẹ́ ọlọ́ọ̀kẹ́ ẹ̀ ìjà fún mi lọ́tọ̀. ó yẹ kó jẹ́ pé ìjà ni àwọn atọ́jà wọn ti bèrè ó jẹ́. mo ti ṣàlàyé fún ọ náà síwájú tí mùsùlùmí bá wọnú àlìjá náà àjọ́nà yẹn gbogbo iṣẹ́ tó ń ṣe pátá yẹn ti fi sáré jẹ̀mọ́ gbogbo iṣẹ́ tó wá ṣe lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan olóde kí ni ó máa jẹ́ fún àrùn tó máa mú fa láti ẹran pé ìjọ tó ṣe báyìí kò ṣe báyìí àwọn ọmọ lẹ́sùn ẹni tí kèfèrè bá wọnú ná ó kọ́kọ́ wọnú ná pé ibi tọ́rọ̀ rẹ̀ já wọn wọ́n jẹ́ wọn máa fún ní ẹyọ kọ̀ọ̀kan wípé ìjọ báyìí ọ̀bàná bí ọlọ́run ṣe lọ́gbọ́n ti wá lẹ́nu tí ọ̀wọ̀ náà bọ́lọ̀ bá ti pín méjì nìyẹn sọ ìdí tí yẹyẹ ìjìyà ọ̀tọ̀ ní fún àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n táwọn ti fẹ́ràn sí yàtọ̀ sí bí wọ́n kọ́ ti jẹ́ ní náà. náà ayé mi gbé lára agbọ̀ tó tóbi jù èyí kéèyàn máa ti tí àwọn bàbá wọn bá ti díwájú ẹ̀sìn ọlọ́run ọba pé ọ̀sà ayé kí ni o ìtàn bàbá wa bá ṣe pé ó ju kí ni o kéèyàn sin ọlọ́run ọba nìkan lọ kámẹ́tà bẹ́ẹ̀ o sábà bá wa wọ́n lè ṣe mistake mistake náà bá ṣe fún àwọn ọmọ tẹ̀lé ọlọ́run ló ti sọ̀rọ̀ wọn ọlọ́run ti mọ yóò ti sọ̀rọ̀ wọn. so àríbì ìpè àwọn àròyìn dáadáa àwọn àròyìn dáadáa ọ̀bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àmì ẹ̀dùn. a ti tún rí láì pé owó dúkìá dáa ní ọlọ́run ní o àwọn eléyìí kan sọ bá ní o owó dúkìá dáa ní ọlọ́run ní o a lè ṣe bó ti wà pẹ̀lú ìjọba bàbá ní ká tẹ̀lé agbọ́dọ̀ mọ́ ní yíyọ. قال يا قوم أرأيتم إن كنت tó ní àgbo mẹ́rin tó mẹ́tàlá bẹ́ẹ̀ ọlọ́pàá yóò fún aláàbò yọ ìjàgbọ́ lọ́dọ̀ kò fún aláàbò bẹ́ẹ̀. ọ̀dọ̀ wá ní ìbéèrè kí a nà wọ́n. àwọn obìnrin kọ́ tó yẹ wọn ránṣẹ́ nọ́mbà one nọ́mbà two nọ́mbà three nọ́mbà four àwọn obìnrin kọ́ bẹ̀rẹ̀ wọn ránṣẹ́ nọ́mbà one. nípa àdáhùn àti pé ìwé àwọn Thank you. Five. Okay.

Oláàrin ìrọ̀ pípẹ́. Sọ ìrọ̀ pípẹ́, wọ́n ní ṣé bí àwọn èèyàn kan tí wọ́n ti kọ́ ní ọ̀dọ̀ àwọn tí wọ́n máa ń pè é pẹ̀lú nǹkan ti tàbí nǹkan ti bò mí. Ọlọ́wọ́ á ilé tí wọ́n ti pè é kò lè fún òun ó pè é. tí gbogbo àmà náà lè pé kíkọ́ òun náà ní gbogbo àwọn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ka ya òun sì ní sùdé ka ẹ̀wọ̀n ọ̀rọ̀ máa fi hàn Kùránì òye kọ́tẹ̀ bí òye lọ kọ́ ọ̀pọ̀ kò ó kọni pé bóun làá fi dé bóun làá fi dé ó jẹ́ pé mọ́sálásí kọ̀ọ̀kan yẹn bó ní máa dé àti máa ń kọ́ náà ó wà ní àwọn ètò ẹ̀kọ́ tó sọ̀rọ̀ wa lójú ìlà kí wọ́n kọ́ àwọn èèyàn ní ìlú ìgbésẹ̀. ìdílé ní àfikà na lágbára kankan so mmadụ tí wọ́n kapa ká fà mọ́tì tó gbẹ̀yìn àwọn gbe mmadụ na mọ́tì na àwọn náà pè mọ́tì àti àlàárí ìṣòro afẹ́fẹ́ oníṣẹ́ àláwọ̀ akùbárù lọ́ọ́ ẹ wá rí e akùbárù tó gbẹ̀yìn yẹn òun ò mmadụ last one last one. tó jẹ́ pé olóṣùmọ́ ìparí wọ́n fẹ́ kéèyàn torí pé kò ní lè rọrùn fún wa ká lọ síbi ọwọ́ ẹ̀yìn yẹn a lè fẹ́ kí pípẹ́ díẹ̀ kó wà níbi ìrànwọ́ pípé Allahu akbar lọ́ọ́ لا إلا الله يجد مليون يسكت أجل الله أشهد أن محمدا رسول الله yẹ́nà ti tẹ́lẹ̀ kí ni àwọn àjẹ́sù níbi Muhammadan Rasulullah àwọn afá àwọn kan sọ wípé ká ṣe ìfàrùn ìjọba nke káàbí àṣàlù anna muhammadan rasulullah káàbí sọ pé àṣàlù anna muhammadan rasulullah káàbí muhammadan rasulullah hayya ala sọlá hayya ala ìmọ̀lá ọlọ́run sọ̀rọ̀ ìjọba tí wọ́n dá lùsùn wọ́n tó bá súnmọ́ ìlú ìgbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dá lùsùn sọ̀rọ̀ ó kàdé الله أكبر الله أكبر لا إله إلا الله كلمة لا كلمة لا إلا الله تبين ونوع اليوم Thank you. Ah, èyí ṣe àìyá onímọ̀ kò sí gẹ́gẹ́ ló kún mẹ́ àyà alásọ̀lá àyà alásọ̀lá onímọ̀ àìmọ́ sí àyà ìrẹ́gbẹ̀rẹ́ àìrẹ́gbẹ̀rẹ́ ìṣòro àyà alásọ̀lá àyà alásọ̀lá. So, gbogbo kílẹ̀ báyìí, ṣé wọ́n balẹ̀? So, ó bẹ̀rẹ̀ wípé kéèyàn fi góòlù àbí sílíbà sí eyín ọbẹ̀rẹ̀ nípa rẹ̀ èsì nǹkan tó dá ara ọ̀nà pé kéèyàn fi góòlù àbí sílíbà sí eyín ó kọ́mọ̀ rí pé àwọn èèyàn wa wọ́n ti rò pé ẹ bá lọ mọ́kàrà tí ọ̀gbà ilé ìgbéríze yìí wọ́n ní kò gbà ìsú ìsìnkú wọn ṣàkàlà wọn. wọ́n ní gbogbo àrẹ sí ìsìnkú wọn. ẹgbẹ́ dada sọ fún wa náà ní pé gbogbo dábàá máa ṣe nínú ẹ̀sìn àwọn tó ṣáájú lọ sẹ́jà wọn sábà. àbọ̀rọ̀ ní kí ni ọ àgbọ̀dọ̀ bá wọn ní òjò àbáwọn lórí ẹ̀sìn tí wọ́n bá lọ mọ́kà ìgbé rìsíìtì ní pé kéèyàn ṣe ìnáwó ẹ̀ẹ́dẹ́gbẹ́ góòlù àbúté kéèyàn ìlúwa àbábẹ́ àbábẹ́ lẹ́wọ̀n àgbàdo buhari ẹ̀sìn ò fara mọ́ wípé kéèyàn yí bọ́lá wọn bá ti dá àyàn padà tọ̀ lára nǹkan tí èṣù ń lò fáwọn ẹ̀dọ́ wà láyé òun náà ni pé kí wọ́n máa ṣe tẹ̀sí yírú kọ́lìkì lára nǹkan tí èṣù ń lò àwọn òyìnbó ń ṣe jù wá lọ Michael Jackson olóde tó fi ibi tó fi ṣe rẹ̀ léṣe ẹgbẹ́ ìmú òun òun fẹ́ kó dé àti ike ní ìmú àwọn Báwọn torí ẹ̀gbẹ́ náà rí pé mo fẹ́ fẹ́ tí máa ti ń tẹ ní ìgbà máa ṣe ní ọmọ láì tó má ti di ilé ọ̀rọ̀ àgbẹ̀ tó ti kó ti sọ̀rọ̀ tọ́rọ̀ má ti tu ẹ̀rì tó ti tó ti ẹ̀rì tó kí ó tó àwọn nǹkan wọ̀nyí èyí tọ́rọ̀ wọn bá fún wa pé tá a sọ ni wípé ó yẹ kó kó àwọn góòlù sí ibì kan ẹ kó kó àwọn sílíbà sí ibì kan kò dẹ̀ máa kó síbẹ̀ ibi ibi sílíbà ló yẹ iye ẹgbẹ́ yìí sílíbà ló yẹ ẹgbẹ́ ìwọ ọlọ́run ò ṣe dáadáa líbà lọ ní ebí sọ èmi gẹ́gẹ́ ara ẹgbẹ́ gíní o tí a ti tó túmọ̀ sí wọn a gbọ́dọ̀ ní tó lè farú nǹkan báyẹn bẹ́ẹ̀ ọlọ́run bá mú wàhálà kan dé gbogbo kíní èyí yẹn wá kókó wá fúrú àwọn òwe kí wọ́n bá wa jẹ́ pé yóò máa ba ẹwà wa jẹ́ àwọn fi kẹta dípò rẹ̀ ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ àlẹ́tọ̀ọ́ kájí ìtẹ̀kọ́. Ah. àwọn ọlọ́pẹ́ pé àlejì agbọ́dọ̀ lọ sọ pé a fẹ́ wáyé ìbílẹ̀ káwá lọ fáìlì ní wa gbogbo ẹ̀ kò làwọn ti sọ pé àwọn èèyàn náà ń ṣe ní ìgbàlùmọ̀dọ̀fà díẹ̀ ìyẹn tí wọ́n dá pẹ́lẹ́ pé àwọn tí wọ́n máa wáyé jì sí ti ẹ̀yìn wa àwọn obìnrin náà dẹ̀mọ́ jà àwọn tó tún máa fi orun kún bí ojú wa báyìí sọ ọjọ́ rẹ̀ àná àtijọ́ àwọn àwọn ah, máa fi kíní ó èèyàn wọ́n lè mọ́ lójú báyìí àwọn ọmọ ẹni wọ́n jẹ́ ah, ẹ̀rọ̀mí kò tó lè jáde nǹkan tí ó ṣe jẹ́ jẹ́ kò tó lè jáde tí ó ta gbogbo ẹ̀fà dáná ẹ̀yà pàrọ̀ tó ṣe gbogbo ẹ̀fẹ́ kí ló lè jáde. wọ́n ti mọ̀ pé àwọn tó jẹ́ lọ́rùn náà wọ́n ti mọ̀ kó táwọn lọ́rùn tó ọ̀nà ọ̀dọ̀ ilé gbogbo tó ṣe lé ilé tí mo máa ń lò rẹ̀ e bá fẹ́ wọ́n wọ́n tó lè gbé oko tó máa lò máa tó jẹ́ obìnrin aṣọ́ra lọ sí àwọn àwọn náà ni ó bá wọn fáìndì tí wọ́n ti ṣe àwọn náà ni ó tún mú wọn lọ àwọn náà ni commission fẹ́ wọ́n ń gbàgbé orí rẹ̀ pé wọ́n ti mú wọn lọ bá àwọn alábáwá yẹn wọ́n lọ gba commission rẹ̀ yìí tó wọ́n mú wọn lọ èyí náà bá mú wọn náà nítorí ẹ̀ ọ̀fẹ́ òfin ọlọ́run sọ kí ni tó ẹ̀ fún ọ̀fẹ́ ṣe yé yóò tó rọ́ wọn bẹ̀ <laughs> wọ́n wọn fẹ́ wọn yìí ká sọ fún wa pé bọ́ ibi tá a fi ráyè sọ fún wa nìyẹn ẹ̀ bá rà àbàkíyà tó lẹ́tọ́ lọ́wọ́ fún wa kẹ́rù lọ́kùn tó wọ́n lọ́rẹ́ fún wa ìgbé gáàgbà náà láti wáyé kọ̀rí ju bí alájà ní wọ́n fẹ́ ṣe yí o tó ọ̀pọ̀lá àwọn oníṣòwò kẹrẹ́ gbé ọ̀rẹ́ àbẹ̀dẹ́gbẹ́ bá lájà ṣe yí àbá tó mú lọ ní ìdìbò tó gbé èyí lè èyí lè bẹ́ẹ̀ mọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ máa dùn alájà ẹ̀ mú mara ní ìlú mara ní ìlú tẹ̀lá tó ẹ̀ mú mara náà ní ọ̀rọ̀

ládàá abala pé èèyàn ti ládàá pé èèyàn ti gbogbo òru tí o kì í ṣe bẹ́ẹ̀ nìkan ní ládàá yẹn wà ó tún wà ń gbómi iná pé èèyàn ti ládàá fẹ́ẹ̀ méjì ní gbogbo òru èmi kí lò. ó ti ní láti to ẹ̀sìn lẹ́ẹ̀lẹ̀ òyìn ti pé kọ́ àwò ìgbé sórí ẹ̀sìn rẹ̀ kan kí wọ́n ti méjì ní ìgbà tí kíyàn ìlérí ládàá gbọ́mọ bí gbogbo òru lóru kí wọ́n ti rí kan. àfikún àmì ẹ̀sìn rẹ̀ gbọ́dọ̀ wá ti fẹ́ ṣe kan ó lè má lè rí kan ṣe ìyá ìwé máa gbé ládáyàn ọjà àmọ́lọ́ àlejò ni wọ́n lè rí kan ṣe abẹ́jẹ̀ kan wọ́n lè rí kan ṣe tó ó sì kan lè sì kan náà ọlọ́mọ kùn àrọ wọn. náà Ẹ̀rẹ̀ gbogbo àwọn tó mẹ́rin wá sí pé bẹ́ẹ̀ bá ti lóòrùn kó fi kan kún ètò kí ní ọ̀kẹ́ lójú ẹ̀ṣẹ̀ tó lóko yẹn tó sálámà àbẹ́lẹ́lò ọtún orí sọ pọ́blẹ́mù ní ìfihàn aṣọ ẹ mọ̀ pé ìmáàmù ọba máa mọ̀ parí ṣùgbọ́n wọ́n ti lọ pé ọba máa mọ̀ parí o lórí ṣe máa fi sálámà òfin ṣe ń ṣe ọ Iṣẹ́ láàrin obìnrin náà. Wọ́n lè ṣe bẹ́ẹ̀, ẹni kí kẹlẹ́yìn máa ń kó fi kàpò, ó jẹ́ méjì, mẹ́rin ọmọ rẹ̀ kí wọ́n ní ọ̀rọ̀. Ṣùgbọ́n tó parí pẹ̀lú máa mọ̀ kí ara sọ̀tọ̀. Ẹgbẹ́ máa mú sálámà, ọ̀sálámà lẹ́yìn máa mọ̀ nípa ara wọn. Ó tún ó jẹ́ kàkà wọn lẹ́yìn ìwàlá. Ṣùgbọ́n bá a sọ pé òun yóò bẹ̀rẹ̀ ọtí ẹyọ kan fún un. Àwọn afáàlù sọ bẹ́ẹ̀. àwọn tọ́rí pé ṣẹ̀ṣẹ̀ rí pé bá wọn èèyàn ríran èèyàn lẹ́yìn náà ń pè ní tààkùmù rí pé kó jẹ́ tààkùmù níbi àgbọ́kọ́ túmọ̀ rẹ̀ mọ́ pé ọ̀fẹ́ rẹ̀ gẹ́gẹ́ yọ ọ̀fẹ́ rẹ̀ Àwọn ti dèrò nípa tọ́tọ́ pé tàá kú mú ni, wọ́n ni gbogbo ọ̀rọ̀ yẹn bá dáyá, òdòdó ni pé ìrún yọ ọlọ́pàá yẹ́ láti ẹgbẹ́ kẹsì tí bàbá yìí ń ṣe lẹ̀. Ẹgbẹ́ ní ti láì ìrún ọlọ́pàá pé owó yìí ọjọ́ sọ pé ẹgbọ́dọ̀ tó wá ju òní bẹ̀. Ẹ tó jẹ́ sọ̀rọ̀ fún yíyí ọjọ́ kí ni ọ̀rọ̀. wípé ẹni tó bá bọ́ fojú wọn, ó ti pinnu bí ẹ ti ń bọ̀ látòkè ojoojúmọ́ ààrí ti bá wọn gẹ́gẹ́ bí nínú ọbẹ̀ tàkà fífi lọ́wọ́ láti bá tún lọ sí ọmọ náà tó fẹ́ báyìí àwọn àwọn àwọn. tó nípa ni wọ́n jẹ́ bá tẹ́kì tó pẹ̀lú sálámà tí àwọn náà lè pèsè padà pẹ̀lú sálámà tí ó jẹ́ dandan náà kò jẹ́ dandan tí kí wọ́n pèsè padà pẹ̀lú sálámà òun náà ní sábàmà tí wọ́n fi ẹ̀sùn ká sí lẹ́yìn ọ̀dà sábàmà tí wọ́n máa fi wọ́n kọ sínú lórí abẹ́fẹ́ náà kọ sínú ìgbàgbà ní wà gẹ́gẹ́ rẹ́gbẹ́ tó bẹ́ pẹ́ nìkan sálámà lókè ó béèrè kankan lọ́wọ́ rẹ̀ wọ́n ti ráyè ọbẹ̀ dáhùn ó ní àdámàdékùn ọlọ́run ṣẹ́bàràká àti gẹ́gẹ́ ní pọ̀jùlọ ṣé wọ́n ti dé ṣé wọ́n ti dé gẹ́gẹ́ ó kéré sí sálámà rẹ̀ sálámà rẹ̀ sálámà ní kọ́ Tọ́wọ́ pé ní tẹ́tí mẹ́sẹ̀ yí orí ìfóòrùn lọ bá lọ owó láàrin o. Ẹgbẹ́ lè já sípò mi, ìyẹ̀wọ́ ká ìyẹ̀wọ́ ká yẹ wọ́ọ̀dù mi, lọ́bẹ̀ já sí méjì, tó bẹ̀rẹ̀. Tó èsì náà rà, tó lọ́nà rẹ̀, ẹgbẹ́ Pẹ́ẹ̀tẹ̀ sí lórí ẹ̀kọ́ ní gẹ́gẹ́ gáyọ̀ sára ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ gbọ́n pé kí wọ́n sára àwọn tó kọ́ fún gẹ́gẹ́ ẹ̀tún tẹ mùsùlùmí. Ẹni sára pàdé tẹ tẹ mùsùlùmí kú sí ní ṣe é ní ti máa ẹ̀kú sí kẹ́kọ̀ọ́. Náà, ìfákan ló máa bẹ̀rẹ̀ sára máa pẹ̀lú sí wa ní kẹ́kọ̀ọ́ olórí ìlú tó fẹ́ kọ sí wọn òun sálámà kẹrẹ ìgbó fẹ́ sálámà sí wọn ọ̀rọ̀ àwọn ìyàtọ̀ pé ìyàtọ̀ ń bẹ nínú sálámà akọ̀wé àti sálámà ìbéèrè àwọn obìnrin wọ́n sọ pé ṣáàlẹ̀ fúnyàn ní fídíà láì sọ fún pé fídíà ní àfún bákan náà wọ́n sì ní ṣáàlẹ̀ pín fídíà ọjọ́ kan ṣáàlẹ̀ pín fún èèyàn mẹ́ta fídíà onáàrin jẹ́ tí ò lè gbà rẹ̀ ó fẹ́ fún aláìní nǹkan tó fẹ́ jẹ tó fẹ́ fún yẹn ẹnìkan ni wọ́n ní kó fún ní ààwẹ̀ tó yóò fẹ́ nìkan ní nǹkan tó lè lò ó lè pín sí mẹ́ta ara ẹ̀ láì tó yóò fún ní nǹkan tó lè gé ní oòrùn tó lè lò ṣé ní ẹgbẹ́ nípa sọ pé bíbí àrí egbogbo kan lára rẹ̀ ti láì láwọn ọ̀rọ̀ pé kí wọ́n fẹ́ fún yìí yóò nǹkan báyìí. Ìjọba yìí náà ni pé gáyẹ́ Ìjọba ni pé káwàkáwà sọ pé abẹ́kó bíbí àbúyàn abẹ́jẹ́gẹ́ ní kàfí. Àwọn gẹ́wọ̀ yìí ká máa sọ pé láti fi àwọn nǹkan tí a pamọ́ lára kẹlẹ́ sínú ara rẹ̀. Àwọn àbá rẹ̀ fi bí àwọn fẹ́ fún ọ̀run gbà, àwọn ìjẹ́ fi bí àwọn gbà. Tó ti ní wọ́n lọ́mọ pé bíbí àyọ́bá ti jọ fẹ́ fún ọ̀sán kẹlẹ́ yà ní fẹ́ ni Ọlọ́run